èmi mo sọ mo ní tí màyí bá ti settle down tó bá ti bẹ̀rẹ̀ business yẹ Dayọ̀ ló fẹ́ máa ta oil mo lóde máa ta oil kó máa ta spare part àwọn oníbáìkì àwọn onímárúwá ó ló máa ń mú mo ti àtọ́pọ̀ máa pọ̀ ní mọ ibi tó máa máa gbà nìbàdàn lọ́dọ̀ sísá yín lọ mi mo promise nígbà yẹn mo ní we can deposit money for that lady ó máa máa kó ọjà yẹn fún un but later wọn ní pé ó máa ṣe pos pé because tó bá ní kò ṣó máa ní láti lọ gba counter láti lọ ṣègbà mo ní okay whatever tẹ bá decide let me know that tó bá ti bóyá torí ìyẹn bóyá ni mo sọ o òun ni máa yẹ ṣe ń béèrè pé kí ni update owó tí wọ́n kó fún ẹ lọ báwo ló ṣe náà ṣọtí yẹn sà kò ní kí n sọ̀rọ̀ lórí yẹn yes you are blessed ẹ kó ètò. Gracias. Hmm. Okay, I'm coming. Gracias, so ẹ jẹ́ kí n máa play ti ẹ wọ́n ní pé bóyá nítorí pé wọ́n ti promise yìí oh ẹ pastor tọ́pẹ́ náà ló wà níbí òun ló kọ́mẹ́ǹtì yẹn. Uh, you can call in only call ẹ jẹ́ kí ẹ jẹ́ kí let me pin my account I mean number tẹ́ máa call sí. nọ́mbà tẹ̀bà kọ́ọ̀sì nìyẹn pásítọ̀ tọ́pẹ́ in case tẹ̀bà fẹ́ calling of course you can comment too kò sí problem though the the the major problem ni pé tára yín bá ti lè gba insult because ẹlòmíì lè insult yín pé go and work go and do this and that ẹlòmíì lè insult yín bẹ́ẹ̀ o but if you want to call in number nọ́mbà tẹ̀bà calling sí nìyẹn ṣe understand ẹ jẹ́ kí a tún máa gbọ́ ohun tí ó transpire between. that is when I will be able to say oh ọmọkùnrin ṣe tí a ní kó ṣe ó ṣe lóòótọ́ that is when that twenty thousand naira is going to come out the twenty thousand naira listen to me and listen good sir hmm? the twenty thousand naira is with me but the moment you are telling me that you are fowó kan jẹun hmm? I will not release anything even tó bá di ní àárọ̀ la anybody bá tún send owó pé ah okay otori although you know how social media works when tí èèyàn bá ti eh, tí èèyàn bá ti gbé nǹkan jáde ní gbígbóná ni àwọn èèyàn máa rìn heart lé lórí you understand so the moment tó bá ti di pé kíní yẹn tutù eh, ó ti lọ ó ti lọ nìyẹn okay so your chapter has even closed are you getting me your chapter gbogbo àyẹ̀wò tún yé yín dáadáa bóyá rò pé ẹ ti ṣí central bank tó owó kan ti máa jáde pull out fún yín <laughs> i don't <laughs> i don't understand maybe you think you have opened maybe you have opened uh, central bank tówó ti jẹ́ pé ókè ó yẹ kó máa flow torí àwọn tí wọn ò mọ tó fẹ́ fi owó wọn ṣe tó yẹ kó gbọ́dọ̀ máa donate owó fún yín You understand? So that you be able to just sit down and be eating. You understand? You just sit down and be eating. I, I don't know, maybe that is that is how you reason your liability. You understand? I don't know, maybe that is how you reason your liability. You went to you went to Fresh FM. You went to Fresh FM the last time that you went to Fresh FM. One who obtain information in láti fi ṣe pro. Ẹ eh, Pastor Tọ́pẹ́ or anybody tó bá fẹ́ call in, nọ́mbà tẹ̀ máa call in sí Uh, the number ti àkọ́kọ́ one four one four five three yẹn o mo fi ń ṣe ṣòro ẹ má bínú mo ṣe mistake ni so number ilé ni ẹ lè call in sí nine one zero three eight eight six four five five. program You understand? All obtain information yín bẹ́ẹ̀. Fresh FM is a big organisation. Kéré tí big organisation tí wọ́n gbà tó gbọ́rọ̀ yín débi pé ẹ ó yẹ kẹ́ gbalé ẹ̀rí lé gbà ó yẹ kẹ́ ṣe lé ẹ̀rí lé ṣe lé ṣe. Kéré tí wọ́n gbé yín sórí rédíò pé ah ókè ó yá o ẹ jẹ́ ká ẹ bá a donate fún ẹja ràn lọ́wọ́ o. Kéré náà gbé yín jáde mẹ́. Kéré náà gbé yín jáde. Do you think it's, it's just everybody that can help people like you? No! So instead for you to appreciate You are now trying to tackle my image, tackle my my impact in your life. Don't let me say more because mo ti promise that mi pé ah, mi ò ní I will not I will not insult you. I have promised myself I will not insult you. You understand because you are you are age you are you are you are you are an elderly person tẹ yẹ pé tora yín sí àyè tó yẹ kẹ́ wà you are an elderly person I will not insult you and I will not embarrass you you understand so please stop pulling my leg okay stop pulling my leg tẹ bá rí i pé yes ẹ ti ná owó tó wà lọ. ẹ Monica mo my sister ẹ kò lóhùn òṣìṣẹ́ o kò lóhùn òṣìṣẹ́ ẹ jẹ́ kó yéra wa ẹ jẹ́ ká yí kó yéra wa dáadáa o àwọn èèyàn náà bíi pé kéèyàn ti dé kẹtí sẹ pé ẹ jẹ́ ká donate ẹ jẹ́ ká donate wọ́n láà fẹ́ donate fún ni o òun kọ́ ló bẹ̀bẹ̀ o iṣẹ́ ni Muyideen ṣe jẹ́ jẹ́ ara ẹ̀kẹ́ tó lọ pè é pé ó yá ẹ̀kan donate fún kọ́kọ́lé fún o. ẹ má bu ẹni tó jẹ́ pé fúnra yín lẹ lọ fọwọ́ ara yín pé pé kó yá kó wá gbowó kò lówó òṣìṣẹ́ go and work go and work òun kọ́ là ń sọ o ẹ̀yin lẹ rí àwọn kan lọ́nà fẹ́ dáwó fún lágídí ìgbọ́n dẹ̀ dago tó ṣe ṣé kò dẹ̀ ní gbowó tán dá fún ni wọ́n á gba owó ẹ̀ ibi tí a ti ń ṣe mistake náà ni pé wọ́n bá ti gbé èèyàn wá àti ìfarabalẹ̀ ó yẹ ẹ ká dáwó máa máa kọ́kọ́ gbọ́ táwọn kan máa máa comment ẹ dáwó fún ẹ dáwó fún ẹ dáwó fún bíi pé gbogbo èèyàn náà ẹ gbọ́dọ̀ dáwó fún lọ́la ẹni èmi gan pàápàá gan ẹ wo ẹ kí náà pè ìyàwó tẹríba diamond and kínní tó kọ̀ wá fẹ́ sọ fún ẹ kí náà pè kùkùté sọjí wípé ọkọ òun ò ṣe bí ọkọ o the next thing tá a máa gbọ́ ni ẹ dáwó fún ẹ dáwó fún kò wá bẹ̀bẹ̀ o kò wá tọrọ owó sọ́ọ́dì ni ó lòun wá tọrọ owó kò tí sọ̀rọ̀ méjì táwọn kan ti ń kọ́mẹ̀ntì ẹ jẹ́ ká dáwó ẹ jẹ́ ká dáwó so ẹ má blame ẹ̀yin tẹ́ ẹ bá sọ pé ẹ̀yin lẹ fẹ́ dáwó fún yàn lẹ́mi ṣe lo ìyàwó tẹríba diamond and gold nígbà tó wá sọ́dọ̀ sọjí tẹríba ò ṣe bó ṣe yẹ gẹ́gẹ́ kó ṣe gẹ́gẹ́ bíi bàbá kò fẹ́ take eh, responsibility lórí àwọn ọmọ kéèsì tíyẹn gbé wá nìyẹn kò tí sọ̀rọ̀ débi méjì wọ́n tún sọ pé yẹ ẹjẹ́ dáwó ẹ dáwó fún lóòótọ́ ó ní four hundred nígbò padà wá ó wá tẹ̀ sí wọn lójú ó dẹ̀ sọ pé owó kọ́ lòun bá wá kí Lanre Tẹríba kó kó take care responsibility ọmọ wọn ni òun bá wá ẹ̀yin lẹ̀ ń pariwo owó owó the same thing pẹ̀lú eléyìí náà ẹ̀wọ̀n ṣiṣẹ́ fàgbàlá Gabriel àgbàlá Gabriel yìí ṣe báyìí ó ṣe báyìí kò tí sọ̀rọ̀ méjì làwọn kan tún sọ pé ẹjẹ́ dáwó ẹjẹ́ dáwó ṣe understand ẹ jẹ́ ká máa máa mí sí pé gbogbo àwọn tó bá dáwó fún lọ́la yìí ẹ̀wọ̀n ò lè ṣiṣẹ́ hùn hmm.

iṣẹ́ nǹkan ti ẹ̀dá nàìjíríà gan pàápàá náà tá a bá fẹ́ sòótọ́ fúnra wa nàìjíríà gan ó rọrùn làwa ò dúró síbẹ̀ iṣẹ́ tí mo kọ́kọ́ ṣe bíbà kò wọ́n bí ìyá níbọ̀dì rẹ kó ní kí n ṣe nàìjíríà wàláì iṣẹ́ tí mo kọ́kọ́ ṣe ń bí wọn ò bí ìyá onítọ̀hún rẹ kó ní kí n try iṣẹ́ yẹn ní nàìjíríà ṣó rọrùn làwa ń sá kiri ni àbíbi tá a wà yìí jẹ́lu wa iṣẹ́ òun dàtọ̀ fẹ́ ṣe nàìjíríà òun náà ta tẹ̀ ń sọ náà you dey go and work go and work no don't call on this. nọ́mbà tí mo pín nìyẹn ni kẹ́kọ́ sí ẹ jẹ́ kí ìwòran tó bá máa lọ hello. hello sir. yeah ẹ jẹ́ kí mo gbé òkè bóyá mo gbọ́. ẹ káàsì. ẹ káàsì ẹ pásítọ̀ tọ́pẹ́ ló sọ̀rọ̀ yìí wọ́n ń gbọ́ yes sir ok sir mo kí gbogbo àwọn tó wà lórí program ẹ káàsán ẹ káalẹ́ káàárọ̀ bí tẹ́ bá wà o orúkọ mi ni pásítọ̀ kọ́láwọlé tèmítọ́pẹ́ ọmọ àgbàlá gabriel pásítọ̀ ẹ jọ mo fẹ́ kẹ́ farabalẹ̀ gbọ́wọ̀nba nǹkan tí mo fẹ́ sọ yìí ṣẹríkìtì pé wù mí láti dragi bàbá ìgbèmí ló aláàánú mi ni wọ́n bẹ́ẹ̀ owó tí àwọn kọ́kọ́ sọ pé wọ́n dá fún mi initially ó jẹ́ wọ́n ní fọ́ wọ́n pè mí wọ́n ní owó rẹ̀ ti wọ four hundred plus nísìnyí bẹ̀dìgbà táwọn máa send owó sí ní all together ó jẹ́ three ninety four mo ń lo first bank ẹ mọ̀ pé statement of account ò lè purọ́ tẹ́fí other person bá purọ́ mm-hmm. then mo dẹ̀ bẹ̀rẹ̀ sí ní fún wọn ní details bí wọ́n ṣe ní kí n ná owó yẹn torí ẹ̀ méjì náà sẹ́ǹdì owó yẹn sí mi àkọ́kọ́ wọ́n sẹ́ǹdì owó sí mi pé kí n lọ fi gba ilé that is all together wọ́n ní mi gbúdọ̀ gbà kọjá ilé two fifty to forty thousand ọlọ́run dẹ̀ ràn mí lọ́wọ́ mo rí ilé tó jẹ́ pé package yẹn all is two hundred and ten thousand i mean two hundred and sixty thousand mo gba ilé ní one fifty thousand owó ilé gangan then wọ́n ní commission at agreement náà wọ́n ṣàbá mi ṣe ní one ten wọ́n gba commission ní fifty thousand agreement and damages wọ́n gba thirty thirty thousand then two forty làwọn fún mi even up till now mo sì jẹ twenty thousand ní gbèsè owó ilé yẹn then wọ́n wá sẹ́ndì owó tó kù fún mi one hundred and fifty four thousand nígbà tó ń sẹ́ndì yẹn sí mi so wọ́n wá sọ àwọn nǹkan tí màá rà wọ́n ní kí n má rà tí wọ́n ṣáà instruct mi bí màá ṣe ná owó yẹn mo ra ṣíà five thousand umbrella thirty thousand pos machine thirty five thousand cac mo ṣe ń thirty thousand wọ́n ní dandan pé a gbúdọ̀ ṣe task nínú náà that's like ten thousand then wọ́n ní kí n lo two two thousand fún transport lẹ́ẹ̀mejì àwọn yẹn bẹ́ẹ̀ yẹn ìyẹn jẹ́ one hundred and fourteen thousand so wọ́n tún wá sọ owó yẹn owó yẹn wá kù forty thousand wọ́n wá sọ wípé nínú forty thousand yẹn pé kí n make sure pé fifty thousand gbà tó kù yẹn mo ní forty ló kù ń gbà yẹn mo sọ fún wọn wọ́n ní kí n make sure pé mo ní kò lè tó fifty tó máa ṣẹ́kù mo ní kó wo àwọn nǹkan tí mo rà despite the fact ní kí n má ra table kí n máa gbé machine yẹn sọ́wọ́ so mo dẹ̀ wá sọ fún wọn mo ní ẹ̀sà mo ní ìgbà tí mo fẹ́ múùfù kúrò ní ilé ibi tí mo wà tẹ́lẹ̀ níbi tí mo kẹ́rù mi sí mo ní ibi tí mo kó nǹkan mi wá ń sìn mo ní ẹyẹ báyìí ni mo fi múùfù àti àwọn owó tí mo ná pé owó oúnjẹ gbogbo ẹ̀ twenty thousand gbogbo wa pé nǹkan wọn wọn kò sí problem so ìgbà tó wọ̀nyẹn ti wá ku twenty thousand bí mo dẹ̀ ṣe lágbà àwọn kan wọ̀nyẹn mo fọwọ́ díẹ̀ sí wọn gbogbo ẹ̀ mo ṣe kíní ẹ̀ mo send díẹ̀ sí wọn wọn ní kò sí problem so ìgbà tó wá ku twenty thousand yẹn mo wá sọ fún wọn pé twenty thousand lówó yẹn kù àwọn ní tí nǹkan kan bá ti wọlé àwọn máa rí sí ni pé nǹkan kan ò tí ì wọlé that was last month o oh, early last month mo sọ fún wọn bẹ́ẹ̀ so ìgbà tó wá yá tí wọ́n á rí wípé ó dàbẹ̀ ni wípé lálàkọ́kọ́ yẹn wọ́n sọ pé four hundred and something lówó mi wọ́n dẹ̀ sẹ́ndì three ninety four àti bẹ̀yẹn mi ní purọ́ fún yín níwájú ọlọ́run àtẹnìyàn ni mo ti ń suspect wọn torí èmi gbé calculation lórí nǹkan tó ń sẹ̀nsì ni mi ṣàṣọ nǹkan kan mi sọ anything ṣùgbọ́n àtọ́ wọn á send gbogbo last month yẹn mo ní bàbá mo ní ẹ jẹ́ kí n mo ní ẹjọ́ mo ní mo fẹ́ compensate yín for helping me i know which is true mo ní kàn yọ nǹkan bẹ̀ wọ́n ní rọ́ wọ́n lówó tí ò tí ì tó mi so ìgbà tó wá yẹ kí n bẹ̀rẹ̀ kí nìyẹn mo sọ fún wọn then twenty thousand yẹn kò tó bẹ̀rẹ̀ anything láti pé bóyá mo fẹ́ bẹ̀rẹ̀ kò tó torí màá wọ mọ́tò láti ibi tí mo gbalé sí aléke ni mo gbalé sí after adamu yẹn tó bá mọ ìkòròdú ibẹ̀ ni mo gbalé sí tó wà fún ìkòròdú gbà yẹn is one thousand naira màá wá fẹsẹ̀ rìn lọ sí first bank mo lè lọ gbowó yẹn bẹ́ẹ̀ torí pé so mo sọ fún wọn bẹ́ẹ̀ yẹn pé ẹni àti wá sí ibi padà pé twenty thousand yẹn ó lè má tẹ́ni kọ̀ọ̀kan gbangba mi tọ́jà bá yá àyìn ló ni wọ́n gba twenty thousand is two is two eh, two hundred naira àmì eh, four hundred naira ni ẹ̀yin náà wo tí n bá sọ bẹ́ẹ̀ mo á sọ fún wọn so bẹẹtì nǹkan tó wá yà mí lẹ́nu ni wípé mo ti wo kọmẹǹtì yẹn gẹ́gẹ́ bí ẹnìkan ṣe sọ lẹ́ẹ̀kan yẹn àwọn èèyàn tó sọ pé wọ́n máa fún mi lówó èmi expect pé okay wọ́n máa send o bet at the long run mi ì ṣáà wá rí nǹkan kan lóòótọ́ so ìyá kan báyìí wọ́n pè ìyá yẹn ní best life ìyá yẹn máa ń fún mi ló ti fún mi ló lẹ́ẹ̀mejì so èmi ò ṣàmù bóyá ìyá yẹn send owó ọkọ sẹ́mi ò pẹ́ anybody bẹ́ẹ̀ tí tí ẹ̀pà gboyèmíká tó ń ṣe program gọ̀gọ̀gọ̀gọ̀ mo wá rí kíní wọ́n bẹ̀ tó ń sọ pé à send me your this so mo wá find it so difficult kan láti pe ẹ̀pà gboyèmíká pé à pé mo ṣáà mẹ́sẹ̀gì wọn wọn ṣáà tètè reply later wọn wá ní ṣèmi ní pásítọ̀ Àgbàlá Gabriel mo ní ẹ̀ wọ́n láwọn ti send owó láti twelve of eh, August ah ah wọ́n hàn pé látẹ̀yìn wálé mi dẹ̀ ti ń bẹ bàbá pé kò sí nǹkan kan tó ní kò tí ì sí nǹkan kan lẹ̀ so ìgbà táwọn wá fi sọ fún mi yẹn mo wá bá bàbá ìpè mi ló kàn wọ́n wá fọgbọ́n béèrè pé àbàbá pé kí wọ́n ní kò tí ì sí nǹkan kan tí nǹkan kan bá wà àwọn ló máa pè mí wọ́n láwọn tún fẹ́ tú mi gbé padà wá online bóyá wọ́n á ṣàánú mi mo wá gbà sọ pé mi nígbà kan gbé mi mọ́ because ẹ gbé mi last time last time tẹ gbé mi yẹn láti gbà yẹn ẹ sọ pé ẹni báyìí fún yín ní one naira kò sí nǹkan kan tẹ ẹ dàbẹ ni pé ẹ fún mi wọn á ní mi nígbà kí wọn gbé mi wá sí online mo kó dàbẹ ni pé wọn bá ti ṣe pé wọn fẹ́ wà faithful mọ́ so bẹ́ẹ̀ àwọn fúnra wọn ló fẹnu ara sọ pé mọ́mì kan fún mi ní ten thousand naira lẹ́yìn ìgbà tí dáàdi ti wá sọ fún mi pé àwọn fún wọn twenty àwọn ọ̀sọ́ bẹ́ẹ̀ wọ́n á ní mọ́mì kan fún wọn ní ten thousand nígbà tí mo ti ń bá wọn pàápàá ṣé kò síyàn tó pàpà fún yín nìkan ni wọ́n ní mọ́mì kan fún wọn ní ten thousand naira pé ten thousand naira tí mọ́mì yẹn fún wọn yẹn bóun ló wà lọ́wọ́ àwọn àwọn dẹ̀ máa bá wọn ṣe máa sẹ́ǹdì ẹ̀ á wọn á ní bàbá mo níbẹ̀ láti jọ ẹ̀ mo dẹ̀ ń kọ̀ǹplẹ̀n fún yín pé kò sí nǹkan tí màá fi bẹ̀rẹ̀ pé ẹnìkan tún sọ pé wọ́n fún yín ní twenty thousand so ìdí nìyẹn tí mo fi mọ̀ pé owó yẹn ju twenty thousand ọdún kí n má bèsì e lórí àkọ́kọ́ tán sọ pé alàgbàtọ́ pẹ́ bóyá máa ń pè mí nìyẹn àádúpẹ́ owó yín ti lé ní four hundred thousand níwájú ọlọ́run àtẹ̀nìyàn tí wọ́n gbúdọ̀ pé jẹ́rìí irọ́ mi ìmọye tó lé bóyá one naira bóyá twenty naira wọn kò sọ fún mi but when he now sent three hundred and ninety-four thousand it was then that I know that there is something behind it so àtìgbà yẹn ni mo ti ń suspect wọn níwájú ọlọ́run àtẹ̀nìyàn so nǹkan tó ṣẹlẹ̀ yẹn then ṣe wáyé twenty thousand tó wá kù lọ́wọ́ mi yẹn hmm. mean nínú forty thousand tó gbìyànjú mo ti fi twenty thousand jẹ́ wá kù twenty thousand nínú twenty thousand mo hàn wọ́n pé ok kò sí nǹkan kan fún mi ní èkó kò sẹ́ni tí mo pe mọ́ mi ni mo ní mọ́ mi mo ní kọ́ wo báyìí báyìí báyìí torí kò sí nǹkan tí mo máa fi pamọ́ fún ìyá yẹn because she really suffer ọ̀hún mo ní ẹ wo wọ́n wá ní òkè pé kí n máa bọ̀ ní Ondo bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ ṣe mo wà ní kàrí àkókò londo state hmm. sà wọ́n á ní kí n máa bọ̀ londo mo nítorí mọ́ mi mo ní mi ìfẹ́ padà sí Egypt mo ní ìdìbò ètò ṣe ń pa mí bí ó ti ń bá lọ fún evangelism mi ò ní rí nǹkan fìdí inú kí n lè tún lọ fún market evangelism wọ́n tà ní kí n máa bọ̀ nílé pé nǹkan táwọn bàjẹ́ because retiree ni wọ́n wọ́n fún wọn ní thirty percent gratuity ṣàní wọn wọ́n ní a máa jọ máa já mọ́ra wa lọ́wọ́ over a month nsìn sáà ni mo ti wà ní kàrẹ́ àkókò tí mo ti wà pẹ̀lú ìyá mi tó yẹ pé nǹkan tán bá rí pé àjọ manage ẹ̀ lérí pé bóyá wọn ò lè ṣiṣẹ́ iṣẹ́ rí tẹ bá tó bá yẹ pé ẹ̀pọ̀ gbóyinka ti báyà mi sọ̀rọ̀ rí ni mò ń ṣiṣẹ́ gidi gan ṣẹ́ rí ọwọ́ mi ọ̀tún yìí àwọn SARS ti kan ní twenty fifteen mo lè sẹ́ndì gọ́ọ̀gù ẹ̀ tẹ́ bá gọ́ọ̀gù ẹ̀ gọ́ọ̀gù pásọ tọ́pẹ́ kọ́lá wọlé ẹ̀rí ń bẹ̀ wọ́n ti gán ọwọ́ mi ọ̀tún so mo ti lọ fún labour work láìmọye ìgbà tó jẹ́ pé ibi tí mo bá ti ń ṣiṣẹ́ pé bóyá mo pèèyàn kan wá gbèrú mi wọ́n tún work mi á fún mi ní half payment wọ́n láwọn ti sọ pé mo ti dàgbà pé mi lè ṣiṣẹ́ on the thirty of this month ni màá pé fifty five lágbára ọlọ́run so kì í ṣe pé mi gan ò lè ṣiṣẹ́ I'm from Ekiti state but I was born and brought up in Ìkàrẹ́ yẹ so à ń ṣiṣẹ́ gidi nílé wa ẹ̀dẹ̀ wo gbogbo ìgbà tó yẹ kí n fi kọ́ṣẹ́ gbà yẹn tí mo fi ṣe tí mo fi waste life mi léèyàn tó lo twenty five years seven months lẹ́wọ̀n ṣé mo gbogbo àwọn gbà wọ́n yẹn náà tó yẹ kí n ti ní time fi kọ́ṣẹ́ so nǹkan tó dídì ṣẹlẹ̀ nìyẹn ọmọ mi ń sìn báyìí mo gbúdọ̀ lọ gbé ní on the twenty four of this month ní Èkó mi tí mo bí màá ṣe lọ mi tí mo bí màá ṣe débẹ̀ so gbogbo àwọn kan yẹn ni mo rò tí yóò kàn pa mí lẹ́kún fúnra mi and that was the only son tí mo ní ó máa pé eight years ní december so nǹkan tó fi ń dùn mí nìyẹn pé wáyé tí bàbá ẹ̀ wá ṣe irú nǹkan báyìí wọ́n dẹ̀ mọ condition pé lóòótọ́ wọ́n ràn mí lọ́wọ́ tẹ́ bá rí bó ṣe máa ń bá wọn sọ̀rọ̀ kí n tó bá wọn sọ̀rọ̀ máa pray fún wọn máa respect wọn bẹ́ẹ̀ mo rí pé sincerity wọn sì ń ní bó ṣe jẹ́ ṣé lọ́rọ̀ ẹ̀ gan-an ẹ̀pá wo yín báyìí bá máa gbọ́ kánú tẹ̀ wá sẹ́ndì pókè ten thousand twenty fún ẹ nílé owó ẹ ti tán lọ́wọ́ mi o ṣé mo máa ti mọ̀ bẹ̀tì ìgbà tí mo wá bẹ̀ tí wọ́n láwọn ti fún twenty thousand ó wá yà mí lẹ́nu mo wá ń wò pé táwa lè nìyàn ọlọ́run ìkọ́ lẹ́yìn ìgbà tí wọ́n ti sọ fún mi tán ni mo pè wọ́n tí wọ́n ní ten k péré lóbìnrin kan fún wọn ó dẹ̀ sọ pé mo máa sọ lóṣooṣù so tó bá gbé mo ṣe ń béèrè lọ́wọ́ wọn àbí mo ṣe gbé wọn wá ẹjọ́ mo bẹ̀ everybody kí wọ́n dáríjì mi ẹ má rí mi gẹ́gẹ́ bí aláìmoore àbí afúnbíṣólóore mo bẹ̀ everybody so nǹkan tí mo fẹ́ sọ nìyẹn sà god bless you all ẹ ṣé sà. ok uh, ẹ ó dọ̀nà ni mo bóyá àwọn èèyàn ní question tó fẹ́ tó máa béèrè tábàárẹ́ni tó fẹ́ ní question tó máa béèrè lọ́wọ́ pastor pásítọ̀ tọ́pẹ́ kọ́láwọlé tọ́pẹ́ ẹ lè táìpẹ̀ máa béèrè lọ́wọ́ ẹ̀ so ìgbà tí ẹ kọ́kọ́ lọ sọ́dọ̀ bàbá ìpè mi ló kàn yẹn kí ló pọ́ńtà wípé kán bẹ̀rẹ̀ sí ní dáwó fún yín ṣé ẹ̀yin lẹ sọ fún ẹ pé kán dáwó ni àbáwọn èèyàn ló sọ pé àwọn máa dáwó àbí bàbá ìpè mi ló kàn ló dìsáìdì pé ẹ̀yin èèyàn ẹ bá wa dáwó fún lágbájá yìí. ẹ ṣe sà níwájú ọlọ́run àtẹnìyàn sà mi ò lọ sí ọ̀dọ̀ bàbá ìpè mi ló kàn mi rí wọn rí bẹ̀tí nǹkan tó ṣẹlẹ̀ ni wípé wọ́n ṣe prógáàmù Àgbàlá àti Muyideen èmi náà wá kọ́mẹ̀ntì pé bí Àgbàlá Gabriel ṣe ṣe fún mi nìyẹn tí wù sẹ́ni bọ́dì nù pé mo bá ṣì pé kò sanwó mi pé pẹ̀lú gbogbo mo ṣe ṣe so. Ah. olúwa ṣe pé péjì kínní yín o ó dàbí pé mò ń lọ́dọ̀ yín o ẹ ti múùtù pé ẹ bóyá kọ́ọ̀lù wọlé lọ́dọ̀ wọn ni ó ti wà múùtù o pastor ok hello. hello sir. ṣé ń gbọ́ mi sir. mo gbọ́ yín mo gbọ́ yín. so nǹkan tó prompt èmi àti àwọn sà kì í ṣe pé bóyá mo lọ bá wọn sà ṣe nígbà tó ń ṣe iṣu Àgbàlá Gabriel àti Muyideen tí wọ́n ní Àgbàlá Gabriel wọ́n kò wà transparent wọ́n ní kò wà transparent. Mm so ìgbà yẹn ni wọ́n rí kọ́mẹ́ǹtì mi bẹ̀ tí mo ní bó ṣe ṣe fèmí náà nìyẹn pé mo ṣiṣẹ́ fún Yíkó wọ́n láwọn wà interesting lórí kọ́mẹ́ǹtì wọ́n ní eh, kí wọ́n fẹ́ private chat mi àwọn abẹ́rẹ́ sí ní chat wọ́n ní ṣe mi mind táwọn bá gbé mi live eh, kìnnìkan kìnnìkan àmọ́ ní mi mind sá So, bá ṣe jọ mọ́ra nìyẹn bẹ́ẹ̀ nǹkan tó fi mú kọ́ máa bẹ̀rẹ̀ sí ń donate owó fún mi sá lélẹ́yìí ẹnìkan wà tájọ ṣe ṣáìdù sá ó wá wà ní outside Nigeria àti lose contact ó dẹ̀ mọ̀ mí gbà yẹn ó nígbà gan gbọ́ pé mo ti lówó gidi pé mo mo ní mọ́tò mo ṣe ló bẹ̀rẹ̀ tó ń kàn gbọ́ pé all of a sudden mo lọ kó fún ṣọ́ọ̀ṣì mo ní mo ti rìpẹ́ǹtì mo bẹ̀rẹ̀ sí ní tí wọ́n á ń gbé báìbù kiri pé bo náà ti ń ṣe pé mo ti rí ronúpadà mo ti ṣe so ẹni yẹn ló ló mọ̀ mí pé kò yẹ kó lè rí bẹ́ẹ̀ kò yẹ kó lè jí mi tó ẹni yẹn ló wá sọ nínú kọ́mẹ́ǹtì wọn pé ẹja ẹja ẹ̀pù ẹni ẹni tó mọ ẹja ẹja dún ní tìwó fún tó ti yín bẹ́ẹ̀ sàbí ẹni yẹn ni ó ń ṣe òmìnira ọmọ òdùdú àṣà bóyá máa ti mọ òmìnira ọmọ òdùdú àpéjì ẹ̀ nìyẹn sà so ẹ̀hẹ́n tó bá wà lórí ètò náà kóun náà máa gbọ́ so ló wá pọ́ǹtì ẹ̀ pé ẹja dáwó fẹ́ ni tó bọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní nǹkan tó mú pé wọ́n dáwó fún mi nìyẹn sà. òkè kì í ṣe pé bóyá ẹ̀yin lẹ ní kán dáwó fún yín. irọ́ irọ́ irọ́ sà irọ́ sà. mo fẹ́ kí àwọn tó sọ pé ẹ fẹ́ ṣiṣẹ́ kán understand ni o irọ́ irọ́ sà irọ́. Eh, kọ́lé máa máa kọ́lé máa rò pé bóyá nítorí owó lẹ ṣe wá sọ́dọ̀ bàbá ìpè lókàn kì í ṣe pé ìgbọ̀n pápá ìlú bá ẹ̀kàn tẹ kọ́mẹ́ǹtì lásán ni ló pé ó yá máa bọ̀ lókè kéèké gbé ẹ wá so that màá lè sọ fún àwọn èèyàn pé Àgbàlá Gabriel wà trustworthy ló fi gbé yín fa sókè. gbogbo ìgbà yẹn náà eh, gbogbo ìgbà yẹn náà sà àwọn èèyàn sọ fún wọn àwọn èèyàn sọ fún mi wọn ní kó má lo àkáǹtì wọn kó lo àkáǹtì mi. èmi náà wà bẹ́ẹ̀ tá mi yẹn gbogbo ṣó tó ṣe lèmi náà gbọ́ tó ra ní tẹ́sí sí ṣó Àgbàlá Gabriel gbà yẹn kéèyàn understand gbogbo pátápátá lèmi náà gbọ́ hmm, so ẹ jẹ́jẹ́ ẹni lẹ́ni comment tó ní kó máa bọ̀ lókè o fẹ́yìn tẹ́ sọ pé kò fẹ́ ṣiṣẹ́ o àfẹ́jọ̀ yẹ kúrò èmi ò láì ká máa sọ pé ìlágbájá kan kó lọ ṣiṣẹ́ kó lọ ṣiṣẹ́ kó lọ ṣiṣẹ́ ó máa ń irritate mi to be honest with you kò sẹ́ni tó máa ríṣẹ́ tó ní fẹ́ ṣe ìyẹn ni and situation tó lú tó fi wá sókè sí kí kéèyàn kọ́mẹ̀tì sí bíbá ẹ̀sìn kí dẹ̀ lọ private kẹ̀ wá máa pariwo ẹ lọ ṣiṣẹ́ lọ ṣiṣẹ́ kí ló gbé fá sókè fún gbà tó tó mọ̀ kó fẹ́ máa bèrè pé kó lọ ṣiṣẹ́ kí ló gbé wá sókè fún tó bá àìmọye kọ́mẹ̀ntì tó ti wà bí mi ṣe lọ máa ní ó yá kọ́mẹ̀ntì mo rí o jẹ́ kí n lọ wá private onítọ̀hún n tá à ń sọ fẹ́ lómìn tẹ́ bá ti ń ṣe ṣó nìyẹn ẹ máa fi èèyàn lẹ̀ síbi tẹ́ ààyè tó bá wà kálóun ló wá bá pásítọ̀ ìpèmí ló kàn sí àní pé bóyá kí ní gẹ́gẹ́ bó ṣe sọ́ọ́sì ní òun kàn comment lásán ni ó lóun ní interest ẹni tó ti ní interest náà nígbà tó tilẹ̀ ti dáwó wa kó wẹ̀ fún wa jẹ́ kó máa lọ náà ẹ má sọ pé kẹ́nìkan lọ wáṣẹ́ ara iṣẹ́ tó fẹ́ ṣe náà ni POS yìí ẹ̀ẹ́dẹ́yìn náà bá lówó ẹ lè send ẹ̀ sí mi màá kó fún ẹ bẹ́ẹ̀ pásítọ̀ tọ́pẹ́ báwo ni màmá ń kọ́ sálàfíà náà wà. bẹ́ẹ̀ ni sàwọn wà. mo bá màmá sọ̀rọ̀ ẹ bá mi kí wọn dáadáa ẹ gbọ́ ẹ̀tàbá ẹ̀jẹ̀ wọ́n ní pé àwọn fẹ́ rí account detail èmi ò wá mọ account detail tí wọ́n ń ṣé account detail ti pastor ìpèmí ló kàn ní ẹ fẹ́ rí ni àbí ti pastor tọ́pẹ́ ẹ̀ ọlá olùjì ṣé account detail pastor ìpèmí ló kàn lẹ fẹ́ rí ni àbí ti pastor tọ́pẹ́ torí gbogbo nǹkan tó rà ó ti send receipt ẹ̀ sí mi you understand ó ti send receipt ẹ̀ sí mi. Mm -hmm so mi wá mọ̀ bóyá owó tí wọ́n gbà fún lọ́dọ̀ ìgbìmílókàn lẹ́fẹ́ rí ni bóyá ti pásítọ̀ tọ́pẹ́ lẹ́fẹ́ rí ni tó bá jẹ́ ti tiẹ̀ ni kí n lè sọ fún pé òkè ẹgbọ́n ṣe ní àkáǹtì di tèyín lọ́wọ́ pásítọ̀ tọ́pẹ́ pásítọ̀ tọ́pẹ́ ẹ̀ tún ti mú tu. o oh. àbúkọ ni. ẹ mo mọ̀ iná ọmọ ìpínkọ̀ ló wọlé náà ẹgbọ́n ẹ ní àkáǹtì di tèyín lọ́wọ́ àbí tí ẹ fi sanwó fún yín. ẹ ló ṣe ń gbọ́ gbogbo kọ́ọ̀lù kan wọlé ni bóyá àwọn kan kọ́ọ̀lù ẹ pé má sọ̀rọ̀ mọ́ màá béèrè lọ́wọ́ iye tó máa fi wọ mọ́tò lọ sí Èkó ah pásítọ̀ Tọ́pẹ́ táìmù kọ́ ló yẹ kí wọ́n máa kọ́ọ̀lù yín o ṣé you understand táìmù kọ́ ló yẹ kó máa kọ́ọ̀lù yín rárá hello. hello sàṣẹ ń gbọ́ mi báyìí. Ah, ẹ dúró ẹgbọ́n èlò ló máa cost èlò ló máa cost yín láti lọ sí Èkó pẹ̀lú ọmọ yín. kíní máa tó ten thousand ten thousand máa tó sàn ten thousand. láti lọ sékòó. ìkàrà bẹ́ẹ̀ sà bẹ́ẹ̀ sà. ṣé láti lọ àti padà ní ten thousand ni àbí láti lọ nìkan. no àti lọ nìkan ni sà. ok àti lọ àti padà. tó tí n bá ti lọ báyìí bẹ́ẹ̀ sà tí n bá ti lọ mú báyìí a máa jọ máa gbélé ọ̀dọ̀ mi yẹn ní ní Kòròdú ni. ok láti padà sékòó ní ten thousand. tẹ bá wá dé Kòròdú kí ni bá wá máa ṣe. ah ọ̀nà ọmọ èmi bí èmi kàn nígbàgbọ́ nínú ọlọ́run ni pé ọlọ́run náà á padà ṣọ̀nà àbáyọ náà ni lórí gẹ́gẹ́ bí agreement tó wà láàrin àìní àti ìyá mi gbà yẹn pé tí n bá ti wá pé títí dìgbà tí màá fi wá lọ gbọmọ mi pé tí n bá dẹ̀ tìgbà tí n bá ti dé korodu ń gbà yẹn náà a mọ world next lórí ó ní ìjà tí máa lọ sí kó bẹ̀rẹ̀ school. ok so mo ṣáà ní ìgbàgbọ́ ní ọlọ́run. ok tí pásítọ̀ ìpèmílókàn ibi tán dáwó sí ọ̀dọ̀ pásítọ̀ ìpèmílókàn náà dáwó sí ìgbà tí pásítọ̀ ìpèmílókàn dẹ̀ sọ ń gbà yẹn ó lóun máa make sure pé owó tó wà ní àkáǹtì òun ju bíi zero lọ ìgbà yẹn fi wò wá bẹ́ẹ̀ bíi thirty something naira àbí nǹkankan so tí pásítọ̀ ìpèmílókàn tó bá lè gbé àkáǹtì jáde all well and good a lè fọ́ọ̀sì ẹ̀ ṣẹ́ mọ̀ a lè sọ báyìí náà ni bóyá ó lè gbé jáde a ti ń bá ike sọ̀rọ̀ fún almost how many years gbogbo àkáǹtì jáde àrà àkáǹtì lọ́dọ̀ ike so àmọ́ bóyá pásítọ̀ ìpè mi ló kàn náà lè gbé àkáǹtì jáde kó fi wọ́n wáyé pé ok o àkáǹtì rẹ because ìgbà tó fẹ́ lo àkáǹtì yẹn lóòótọ́ zero balance bí zero balance ló wà nù àkáǹtì yẹn tó fi gbowó fún pásítọ̀ tọ́pẹ́ so tó bá lè gbé àkáǹtì síta tá a bá rí then good you understand tó bá lè gbé síta ọ̀yẹ́ pásítọ̀ ìpè ló kàn tó bá lè gbé àkáǹtì síta o so ẹ bá wa bá bẹ̀ ẹ́ ní tẹ́ bá ń kọ̀lù ẹ ní kó gbé àkáǹtì síta kó jẹ́ kí a rí àkáǹtì bó ṣe gbowó fún pásítọ̀ tọ́pẹ́ kádẹ close case so now Pastor tọ́pẹ́ fẹ́ padà sí èkó ó máa nídi ten thousand ó máa lọ mú ọmọ bí adẹ̀bẹ̀rẹ̀ tẹ́ bá máa bẹ̀rẹ̀ pos yẹn nísìn bí èlò lẹ máa need láti fi bẹ̀rẹ̀ pos yẹn gangan. tí n bá rí three hundred ṣáà tí bá rí three hundred thousand bẹ́ẹ̀ sà máa bẹ̀rẹ̀ ṣé wọn pé tí n bá irú owó yẹn sàtọ́mọ mi bá dé hmm. torí nsìn àní gáàsì àní kankan at least màá ṣáà tiẹ̀ try kí n ra nǹkan kan sódà kí n má fọwọ́ bọ owó tí mo fẹ́ máa fi ṣiṣẹ́ mọ̀ bẹ̀rẹ̀ tí nǹkan tí mo fẹ́ kó wà ní àkáǹtì mi ní báńkì ọ̀gán tí mo ra fi ṣe ni bíi two hundred thousand. irú nǹkan tí mo sọ pé dandan ni pé màá fẹ́ màá fẹ́ ra nǹkan sílé tèmi àtọmọ mi á máa jẹ tí màá dẹ̀ lè máa tí màá lè máa ṣe bísínẹ́sì yẹn. nǹkan tí mo fi sọ bẹ́ẹ̀ nìyẹn sà lórí ibi tí mo lọ gbálé sí yẹn sà ó jìnnà sínú Ìkòròdú gan outskirt Ìkòròdú ni lọ́nà Ìmọ̀ta bẹ́ẹ̀ ni mo lọ gbálé sí because ilé yẹn wà affordable torí èrúùmù lásán nínú ìgboro kò dú four hundred thousand gan ò tí ì gbà ibi tí mo dẹ̀ rẹ́ǹtì sí sà two bedroom ni sà two bedroom ni mo rẹ́ǹtì yẹn that's why. ngbèlè máa wá dúró sí gangan tí business máa máa wá ṣe àmọ́ pé location matter gan lórí. Adamo ádámọ̀ bus benza Adamo ádámọ̀ bus stop ni mo fẹ́ dúró síta màá dẹ̀ tún san ẹ̀rọ pé téèyàn bá fẹ́ gba space ní Kòròdú hmm. èèyàn máa ń sanwó location ní Èkó ẹ̀ máa àmì owó kí lorúkọ space umbrella yẹn náà ni mo fẹ́ máa lò ṣáà ó kàn jẹ́ pé tí n bá tí nínú owó yẹn náà máa wù mí bá lè ra bóyá rim torí ẹ mọ̀ wọ́n ní kí n má ra tébù owó yẹn ò láti ra tébù ẹ̀dọ̀ pé umbrella kọ̀ọ̀kan lèèyàn máa tó máa kíbọ̀ bó jẹ́ rim owó náà lèèyàn máa fi ṣe irin rim yẹn náà so bet bus stop mo fẹ́ dúró sísà ní Kòròdú níbi táwọn èèyàn ń gbà kọjá ní Àdámọ̀ bus stop ìrẹ̀yẹ wà bísí. Uh, please give Pastor Tọ́pẹ́ Rusula's foundation's number. <laughs> Èmi ò tell you. ò lè send èèyàn your ọ̀dọ̀ Rusula mi anyway. You understand? Èyí tí èèyàn bá máa ṣe mí báyìí náà tí ò bá tiẹ̀ tó pátápátá. Tí ò bá tiẹ̀ tó pátápátá láti rí owó bá race. Hmm? Èmi ò lè lọ sí ọ̀dọ̀ àjẹrìwáyà. You understand? <coughs> So. Uh, tá ti rí àwọn bíi mo bank àwọn Bobby J àwọn Monica Moore nǹkan nǹkan bẹ́ẹ̀ ó yẹ ká lè rówó díẹ̀ lọ́wọ́ wọn àbí báwo <laughs> so Monica Moore Bobby J Prince Princess ó yẹ bẹ̀rẹ̀ sí ní bá mi dáwó ẹgbọ́n o ẹ kọ́ńtàtì mi ká fún ká assist ẹ̀ kó tẹ̀ lọ bẹ̀rẹ̀ tó bá ta bá tẹ̀lé ní three hundred thousand fún kó tẹ̀ lọ bẹ̀rẹ̀ POS yìí because eh, twenty thousand lọ́dọ̀ ìpèmí ló kàn yẹn mi ò tẹ̀rí pé yẹn gan máa tẹ̀ débi kankan náà níwèé bẹ̀ẹ̀ bó wá wájú twenty thousand lọ gẹ́gẹ́ bóun ṣe sọ bóyá tí pásítọ̀ ìpèmí ló kàn tó bá lè gbé àkáǹtì lẹ̀ ká mọ iye tó kàn you understand bàbá ní bàbá Gaddafi eh, pásítọ̀ tọ́pẹ́ ẹ jẹ́ kí n kọ́ tì í ná ẹ jẹ́ kí n kọ́ tì í ná ẹ ó lọ bàbá hello sir ẹ̀pà gboyún mi ká. bàbá nìyẹn. ilé ayé arójú ọ̀nà aráyé o. àmì lágbára ọlọ́run sá. gbogbo bó ṣe ń tà láti dùn àwọn ẹ̀rín inú ọlọ́run láyé tó lọ́run ábàmì òdẹ̀nú tọmọtọmọ tẹ́bí ká alágbẹ̀ ilé ìdùnnà rẹ̀. ní ọlá àpò tó wá sí orí ètò ẹlẹ́ni. sórí ọlọ́run jẹ́ ká níṣòro. àmì o. bí o mọ̀ nǹkan tó gbé báyìí dé ẹ̀wọ̀n hmm ṣùgbọ́n ọlọ́run tó fẹ́ ní kó ní grace ló ní kó wà láyé ló ní kó wà láyé twenty something years in prison ah, it's not a it's not a easy issue kọlọmọ ẹka láàrin fèsì kọlọmọ ẹka rí wàhálà àlàyé wa ọlọ́run tó dẹ̀ ní kó mọ àlàyé kó máa nìkan ṣe ló ní kó bímọ náà sọ ọmọ yẹn náà dẹ̀ ní kún ọ lọ́wọ́ lágbọ́ ọlọ́run àbòkù àmín o ìyá tó wà láyé náà ọlọ́run jẹ́ kó tún jẹ ọmọ náà kí ayé náà tó bú ọ̀dọ́ adó ti ayin mo bẹ ẹni lọ́rọ̀ ọlọ́run ọlọ́run Elédùmarè àti gbogbo àwọn èèyàn tó ń gbé ètò yìí bá mi sọ fún Tọ́pẹ́ fún ara ẹ̀ kó lákàntì ara ẹ̀ tó bá rẹ̀ ti lákàntì ara ẹ̀ kó gbé wá sí kó sọ fún ẹ̀ kópa àsórí ètò á bí àwọn èèyàn wọn á kó sákàǹtì èmi náà bí ẹnìkan hmm. àlọ́rọ̀ alówó lọ́wọ́ tó pọ̀ gan-an kọ́lọ́n kó pèsè owó rẹpẹtẹ fún wa torí mi máa ń sọ̀rọ̀ tèmi mi ò láìkí orí kí ó gbòòlù mọ̀ kí gbogbo olùbá ti mọ̀ ìyẹn òṣèré mọ́ ṣùgbọ́n tó bá ti gbá kàǹtì ẹ̀ wá lágbára ilé ìgbàlagbára ọba ògo èmi náà bá fi kan síbẹ̀. bàbá nìyẹn. so kó bẹ̀rẹ̀ ayé ẹ̀ hmm. ẹ̀ dáàdé sọ lágbára ọlọ́run àwọn tó bá jẹ́ first ten people tó bá ṣe ètò tó nífẹ̀ẹ́ dénú dénú everything ló bá hmm. ti sọ òtúgbò tọpẹ sọ fún un kó mọ ìyá yẹn lára ìyá yẹn gan kó máa jẹ ọmọ nítorí fifty five years of age nísìn ah. so kó jọ wọn pé wọn ti máa dá méje lọ́tọ̀ sí lára ẹ òun náà bó ṣe wú kọ ṣùgbọ́n kó fún ààrẹ lówó fún àkáǹtì ara ẹ tó bá dé okùn rẹ lágbá ìlẹ́gbọ̀n àgbẹ̀rẹ̀ ọ̀bọ̀ gbogbo lọ́dún sàbẹ̀ntìrì kó náà bẹ̀rẹ̀ gbogbo náà dẹ̀ kún náà kó náà láìṣẹ̀ dáadáa lọ́rọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ tó ń kó lọ́wọ́ fún àkáǹtì ara rẹ. suggestion kan wà. Hmm? Mm. tí wọ́n bá dá owó ẹ̀sà àkáǹtì mi mm. hundred percent màá kó fún un tèmi ah, oh, ah. fẹ́ un tèmi fẹ́ ṣe bàbá ayé ẹ máa dáa ah, ọ̀rẹ́ máa dayọ̀ èèyàn mi ẹ má dáwọ́ fún pàṣẹ tó pẹ́ ọ̀dọ́ ẹ pamílẹ̀ máa fi sí. Ah, ẹgbẹ́ mi ká ọ̀nà ẹ̀ máa là lọ́nà pọ̀nà níbi wá ti ń lọ gbogbo ibi tó wá ti dé láyé ọlọ́run àti tẹ́lẹ̀ sí bẹ́ẹ̀ tiẹ̀ pẹ̀lú ìrọ̀rùn wo ní sátidé lágbá ọlọ́run gbogbo màá fi kọ̀kọ́ sákàǹtì yẹn lórúkọ tọ́pẹ́ sọ́tùbọ́ mm. ọ̀rọ̀ adájọ́ ó sì gan-an abẹ́tẹ̀ lọ. God bless you nítorí <coughs> excuse me ohun tí mo fẹ́ ṣe ni wípé bàbá thank you so much ojú òní tì ohun tí mo fẹ́ ṣe ni wípé kí three hundred thousand yẹn pé ká kó fún ohun tí mi ṣe fẹ́ kán da sí àkáǹtì ẹ̀ ṣẹlẹ̀ ẹ má jẹ́ ká sọ òpùrọ́ fúnra èṣù lówó ẹ bá fún twenty thousand sìn òun àti màmá tó sì manage wọ́n lè wíwo pé twenty thousand wà lákàǹtì ẹ jẹ́ ká yọ ten thousand ká lọ ra ráìsì ká ra gàrí ká ra kínní ká bẹ̀rẹ̀ sí ní ká tiẹ̀ jẹun yó ná kò yé yín but tí ò bá tí ì rówó òun àti màmá yà máa manage ara wọn but tá a hundred thousand tá a bá rí tí mo bá kó fún pé gbà òun rèé o of course màá wá online màá jẹ́ kí gbogbo yín gbọ́ pé mo ti kó fún o three hundred thousand ti pé o tó bá dẹ̀ ju bẹ́ẹ̀ lọ́nà á kó fún lókè o five hundred thousand ọ̀dà o one million ọ̀dà o òun rèé o tọ́pẹ́ gbà o pásítọ̀ o gbà o èmi ò tún ní kò tún ní wá báyìí mi mọ́ kó tún ní pé eh, owó kan kù síbì kan tán bá dẹ̀ dá owó lẹ́yìn tí bá kó owó fún á gbọ́ àwọn tó bá ti bá mi dín pè lọ́rọ̀ owó wọn á sọ fún mi pé lóòótọ́ ni ẹlòmíì gan pàápàá gan kò ní mọ̀ tí màá ní lágbájá bá ń bíbà yó lágbájá kan ti sẹ́ẹ̀dì ten thousand sí ẹ o àdẹ́kọ̀ owó ẹ̀ fún ṣe understand so ẹ eh, ẹ pé kò ní rówó gbà yẹn gbàgbé àrówó ẹ̀ gbà bọ̀ ẹ̀ ṣàjẹ́ kí mi mọ̀ pé ẹ ti send owó sí lórí fóònù nọ́mbà mi bó dẹ̀ jẹ́ wí whatsapp náà lè máa wá tẹ́ máa wá comment tẹ́ máa send message sí mi ní whatsapp níwájú ọlọ́run ṣe rí ẹ bí n tí ì fẹ́ sọ nǹkan kan fún ni ìyẹn fún pásítọ̀ tọ́pẹ́ kí inú ẹ̀ má ti lọ máa dùjù lóòótọ́ ẹnìkan ti send owó sí mi ní kí n máa pè tiktok tiktok ẹnìkan ti send owó sí mi ní tiktok mi nǹkan tí sọ iye tí onítọ̀hún send mi dẹ̀ tí fẹ́ mi tí sọ fóun gangan pàápàá pé wọ́n send owó wípé kí n fún un you understand bẹ̀tẹ̀ owó yẹn ò tó three hundred thousand à ní purọ́ bẹ̀tẹ̀ owó tó sì ní tó sì ṣe é ṣe kíní díẹ̀ náà ni you understand ẹ̀mí tí fẹ́ kí kó gbọ́ tó lẹ́yìn tá a bá ṣe lè tán tí mo bá tún rówó díẹ̀ gbà mọ́ màá kó gbogbo ẹ̀ a lè má dárúkọ àwọn tẹ́ tó fún wa lówó online yàgbẹ́ pé n tó ń ṣe ẹlòmíì náà nìyẹn in fact mi ní kú iṣẹ́ ní twenty thousand tó ń jà fún yìí ẹnìkan ló ní kí n fún un níwájú ọlọ́run àtẹ̀yàn ẹnìkan ló ní kí n fún un kì í ṣe àpárá mi gangan ní twenty thousand ti jáde wá but ẹlòmíì ò láìkì kan máa gbórúkọ òun sí online tábáníkà kan sẹ̀ǹdẹ̀ sí pásítọ̀ Tọ́pẹ́ a ò mọ orí èèyàn tó jẹ́ dáadáa kan eré mi ń sìn kò sí bó ṣe lè jẹ́ mi lè bonítọ̀hún jà láyé kí wá gbórúkọ ẹ̀ jáde kò ní ṣẹlẹ̀ ìwà nígbà kan oní kí n sẹ́ndì owó kan sí lágbájá kan orúkọ ẹlẹ́lẹ́ kò lè ṣẹlẹ̀ láéláé olúkálùkù ṣe kọ́ ara ẹ̀ ní la ṣe ń sọ èmi ni mo mọ orúwà tí mo lè wù ṣe understand a mọ̀ bóyá pásítọ̀ tọ́pẹ́ sìn bóyá irú wa àwọn òkété tó jẹ́ pé tẹ bá ti ṣe bísínẹ́sì pẹ̀lú wọn àti sáré gbórúkọ jáde ó lè jẹ́ bẹ́ẹ̀ but trust ní gbogbo nǹkan owó tẹ bá dá fún ààrẹ ìgbà lọ́wọ́ tèmi mo fi yẹn ṣe ẹlẹ́rìí fún yín kò dẹ̀ ní dín kọ́bọ̀ kò ní dín kọ́bọ̀ o ìgbà tá a bá dẹ̀ ṣe tán màá gbé wá sọ́la ìpè ókè owó rèé o bá ṣe ṣe bá ṣe ṣe bá ṣe ṣe rèé Hmm, ìgbà míì ojú ló ń rojú ṣàánú ojú ló ń rojú ṣàánú kò síṣẹ́ ní nàìjíríà a má jà tanra wa jẹ abáníkí lágbájá kan lọ ṣiṣẹ́ ń boniṣẹ́ òun wà nàìjíríà abáníkí <laughs> tẹ̀mẹ̀dù kan lọ ṣiṣẹ́ ń boniṣẹ́ òun wà púpọ̀ ní gbogbo tá a wà ń bí a lè káyé èèyàn tó ń bèrè owó lọ́wọ́ wa mọ́ lójúmọ́ tá a láwà lamẹ́ríkà àbí UK àbí Dublin àbí Germany a ò lè káyé èèyàn láti nàìjíríà tó ń béèrè owó lọ́wọ́ wa lójoojúmọ́ school ti wọlé ń sìn àìmọye text message tí mò ń receive àwọn ọmọ wa wọlé ní monday o ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé wa o ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé wa o àkọlì máa ṣe mo lè ṣí ní ẹ̀gàn fún yín kẹ́ka púpọ̀ ní ẹ̀gàn pápá mo ti bínú dìlítẹ̀